وكل ضلالة في النار إخوة للناس السلام عليكم ورحمة الله وبركاته من يسواني الله ينور الله الله سبحانه وتعالى ليتي عن باب ومن سورة الرعد من يوم تي أساجو èyí ni lánàá atúfún wa nínú ọ̀rọ̀ ọlọ́run nínú sóràtù Ra'd ayẹ̀ ẹlẹ́ẹ̀kejì níbi tí Allah subhanahu wa ta'ala tó tún ń ṣàlàyé fún wa kí tó rí agbára rẹ̀ lérí bó ṣe dá sánmà ní gíga pàápàá jùlọ nípa táǹpẹ̀ ní al àlàáràṣí eléyìí tí Allah subhanahu wa ta'ala tó búwà lókè rẹ̀ èyí tí ń tọ́ka sí gíga ọlọ́run àti títóbi rẹ̀ ṣíṣe bẹ́ẹ̀rẹ̀ wáyé lánàá nípa kí ìyàtọ̀ tó ń bẹ láàrin al àti al àwọn nǹkan méjèèjì yìí ọlọ́run ọba subhanahu wa ta'ala ó fi wọ́n sọlá ó fi ṣe àfihàn gíga nípò èyí tó ju jẹnikẹ́ni lọ alùpùpù pẹ̀lú èyí tó lálàáfíà lọ́rọ̀ àwọn olùmọ̀ wọ̀sọ̀wáàpù ọ̀nà ẹni wípé al lẹ́ìta kùrùsí ìyá tí a bá ní àlàáràṣí ọ̀tọ̀ ní ìta tó ń jẹ́ bẹ́ẹ̀ alùkùrùsí ọlọ́run ọ̀tọ̀ náà ní ìta tó ń jẹ́ bẹ́ẹ̀ a rí nínú àwọn tí wọ́n sọ wípé alùkùrùsí yóò wàlárìṣú húnmá ṣe ìrùn wáhìd tí wọ́n ní méjèèjì yìí àmọ́ pẹ̀lú ẹ̀rí láti inú Al-Qur'an Karim àti ẹ̀rí láti inú súnà Nabi sallallahu alayhi wa sallam àti ọ̀rọ̀ tó pọ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀sìn lọ́dí ká mọ̀ wípé tọ́lọ̀m bá ní al-Arashi ń ẹ̀rí pé nínú èdè lárúbáwá tá ń sọ tí wọ́n bá ní alkùrùsẹ́yù ìtumọ̀ rẹ̀ náà ní chíẹ̀ tá ń jókòó sí alkùrùsẹ́yù náà yóò pàánú àlèyìn oníkàtà àmà ń jókòó sí ṣùgbọ́n tó bá sọ pé alkùrùsẹ́yù tọ́lọ̀ bá ní alkùrùsẹ́yù ni mọ́ọ̀dìrún kọ́dà mẹ́rin arahman mọ́ọ̀dìrún kọ́dà mẹ́rin arahman ààyè ibi tí ẹsẹ̀ ọlọ́run méjèèjì tí máa ń dúró sí oní àrùkùrùsí ọlọ́run ẹ̀rì kó yàtọ̀ tí mo bá sọ pé ẹsẹ̀ ọlọ́run mẹ́jọ kọ́ wá alkùrsí ààyè kan ni tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala tí máa gbé ẹ̀fẹ́ rẹ̀ méjèèjì ilé orí alkùrsí ọlọ́tí sọ́nà alkùrán kẹrin pé kùrsí òun wá sí àkùrsí yìí sàmàwàdí wal àrùbọ̀ alkùrsí dáńsọ yìí ààyè ìgbẹ́tẹ̀lé tó jẹ́ ti ó fẹ̀ ju gbogbo sánà bá a ti sọ pé sánà fẹ̀ ìpele méje alùkùrùsí ọlọ́run ó fẹ̀ jùlọ wàl áàpọ̀ ó sì tún fẹ̀ ju gbogbo ilẹ̀ lọ ẹ jẹ́ ká wá gbé sínú làákàyè wípé báwo ni kùrùsí yóò ṣe wá tó jẹ́lẹ̀jẹ̀lẹ̀ ọlọ́run bá ń fòfin lè sọ títóbi rẹ̀ ni alùpùpù lọ́dọ̀ ọjọ́ wa ìjà máa ń jókòó sí ṣùgbọ́n lọ́dọ̀ ọjọ́ ọlọ́run àyè kẹsẹ̀lé olùtumọ̀ alùpùpù bálùpùpù yìí ṣe wá tóbi yìí lẹ́gbẹ̀ẹ́ àlàárà yìí ó tún wá kéré pọ̀ akbaru mínàkùnrin torípé àlàárà ti gẹ́ rí yẹn òun wá tún tóbi nílọ́pọ̀ ìlọ́pọ̀ ìlọ́pọ̀ jùkùrù sí ìlọ́pọ̀ Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ànábì fún wa ní àpéjúwe al-kursi lẹ́gbẹ̀ẹ́ al-arsh àpéjúwe kò yàtọ̀ sí kẹ́yìn ó mú bóyá tó súnmọ́ bóyá ká mú ìbàdá náà ten kobo, one kobo, ten kobo. báyìí tó jẹ́ coin káwá lọ sí ilẹ̀ dẹ́sà ilẹ̀ tó fẹ́ lọ téèyàn mọ́bi tó parí sí káwá fi coin one coin yẹn ká fi sílẹ̀ o spéèsì tí one coin yẹn tí ó occupy lẹ́gbẹ̀ẹ́ desert tó lọ kàn fún tó pé àmọ́bí tó parí sí kò ló spéèsì tí sílè kan wọ́n kọ yẹn tí ó occupy orin dèédé ibi tí alkùnsíyù yóò occupy lẹ́gbẹ̀ẹ́ lára ẹwà àwùrẹ́ lára tuntun tó bí ìdí ni ẹ̀dọ́lọ́ ọkùnrin yẹn pé rọ́bùn àárùsì làwì òun ọlọ́wọ́ bá orin òun ni àlẹ́ ara sí èyí tó tóbi jẹ́ àwọn afọ àjẹkọ yọ wa wípé kò sẹ́ sí ẹ̀dá ọlọ́run kan tó tóbi tó àlárasì torí pé àlárasì òun náà ni akbaru làkùlọ̀kọ́ ti là ìkáwò náà ni ẹ̀dá ọlọ́run èyí tó tóbi jù lọ gbogbo ìtọ́lọ̀ bá ti fi àlárasì ròyìn ẹ̀dá gẹ́gẹ́ bí ti bàbí ìtù sí àkà lánàá ó ní wà láà àrùsùn àwìn tẹ́ bá rí gbogbo ẹ̀ nẹ́kìrà lọ́lọ́wọ́ lò ọlọ́wọ́ sọ pé wà láà àrùsùn àwìn ọlọ́ni wà láà àrùsùn àwìn yóò mú yẹ wá ní nẹ́kìrà pé sí kan náà ń bẹ fún tó jẹ́ ó kọ tèmi nínú èdè lárúbáwá tí bá fẹ́ lò kankan tó jọra wọn ṣùgbọ́n kìí ṣe nǹkan yẹn èyàn máa lo nẹ́tìrà fún lápòjúwe kéèyàn sọ wípé haza islamun lam yẹ̀rùtẹ́bì ìlà haza islamun lam yẹ̀rùtẹ́bì ìlà ìsìláàmù kalilé yìí tọ́lọ̀wọ̀ ìrọ̀lú sí ṣùgbọ́n ìrọ̀sọ́gbé haza huwa islam tí ọba lọ fi alifu aláàmì ìsìláàmù tá a mọ̀ gẹ́gẹ́gẹ́ ló ń sọ ọba àti bóòlù ọlọ́wọ́ obìnrin yọ́nu sí tọ́lọ̀ ní al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islamu dinan wa raditu lakum al-islamu dinan tó bá ti ní alifu aláàmì ìsìláàmù gẹ́gẹ́gẹ́ tá à ń sọ ni ṣùgbọ́n tó bá wọ́n pé hādhā islāmun lā yuḥibbuhu Allāh wa lā yarḍāh a mọ̀ wípé kìí ṣe ìsìláàmù ìsìláàmù ni tí wọ́n ń pè ní ìsìláàmù sí ìsìláàmù gẹ́gẹ́ ìsìláàmù yìí tí wọ́n ń pè ní ìsìláàmù lọ́dọ̀ jẹ́ nínú àwọn àsọ́rù ìsìmáàlì àmẹ́kà òlélẹ́ tí ọlọ́mọ wa sọ̀rọ̀ nípa àláràṣí fún ẹ̀dìyàn nínú al-Qur'an nakra ni wà wàlàhá arṣùn nàbí ṣùgbọ́n tó bá ní sọ̀rọ̀ nípa arṣù ti ẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ tó ti pé nínú gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá kò sí ẹ̀dá kan tó tó ọlọ́run wọn ní alẹ́kùnwàdá rọ́pùl arṣù aláàbò nínú pé súnmọ̀táwà àlá ó tóbi púpọ̀ afọ́wà Abdullah kátó lọ bí eléyìí tí ẹ̀rọ lọ́rọ̀ sí dáa ń sọ yìí wà áàbọ̀mùl ma'luqat wà alayhi istawa rabbuna istiwa'an yaliqu àyára sí ó erí rẹ̀ lókè rẹ̀ lọ́lọ́wọ́n bá gún wà sí aláwàtà wọ́n ń sọ yìí láwùkọ̀ wá ní ó ní àwọn nǹkan tó gbẹ̀ lára sí ìlú kọ̀wá ìn àwọn nǹkan tó gbé dúró yàmílùú hamilatun minal malaika àwọn malaika tó pọ̀ ló àwọn náà gbé ìtúgbà lára sí ìwọ̀n eléyìí bẹ̀rù al-Qur'an tí ọlọ́run sọ fún wa bẹ́ẹ̀ afọ́ àwa Ibn Mas'ud radiyallahu ta'ala anhu kọ́lọ̀kọ́bà rẹ̀ sí wọn eléyìí tá ọmọ náà sọ tó súnmọ́ bẹ́ẹ̀ náà ṣùgbọ́n wípé méjèèjì yẹn sọ̀híhún mọ̀kúfà ó lálàáfíà pẹ̀lú kátàkì ti rẹ̀ dé ọ̀dọ̀ àwọn tàbí afọ́wà abdullafawa ibn Uthaymeen alayhi rahmatullah wọ́n ni tàà tàfíjì sọ́dọ̀ abdullahi ọmọ Mas'udi àti tàà tàfíjì sọ́dọ̀ afọ́ abdullahi ibn Abbas bó bá tilẹ̀ jẹ́ pé ààrí fìtì sọ́dọ̀ àwọn tàbí ó dájú wípé ẹnu ànábì náà ni wọ́n ti bọ̀ torí bọ́rọ̀ yìí kọjá ọ̀rọ̀ tí yẹn tẹ̀lé fi ráyù àwọn ọ̀rọ̀ tó lè rí pé láàmàjá alẹ́ ráyù fi èyàn kàrí fọpọlọsọ́ láì ti pé èyàn gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam kí ni ọ̀rọ̀ náà àbọ́ Abdullahi abu Mas'ud ó ní bayna as 500 years lọ́wọ́ mẹ́. àwọn àfáà ní gbogbo tó bá rí obìnrin ẹ̀rọ mi ò ní ẹ̀dọ́ wáyé ló flight wà lè wọ́n pé àdúrókẹ́tì tó rí obìnrin sáfọ́jọ́ tiẹ̀ sí. bákan náà wà bẹ́yìnà kulli sàmáín khamsu ní àtàárí láàrin sámà kọ̀ọ̀kan síra wọn sáfọ́jọ́ tiẹ̀ ìrìnlẹ̀ lọ́wọ́ mẹ́ distance tí a bá fẹ́ wà bẹ́yìnà sàmáín sáàbì á wàlùkùrsí khamsu ní àtín àmì láàrin sámàtẹ́jẹ síbi tí kùrsí yìí ọlọ́run wà tàbí àgbàgbé mọ́ náà kùrsí yìí oríkíni mọ́ọ́dírùn kọ́dà mẹ́ àrọ̀nà níbi tí àlùkùrsí yìí wà síbi tí sámà ẹlẹ́ẹ̀kẹ́jẹ tó wà èrè 500 years lẹ́yìn èyàn wà bẹ́ẹ̀nà kùrùsíyù wà máa kìí ṣe kùrùsíyù ló tẹ̀lé aláràṣíọ́ omi kan tó ń bẹ láàrin kùrùsíyù àti aláràṣíọ́ omi òun náà ó ń bẹ láàrin kùrùsíyù èrin 500 years ló bẹ láàrin kùrùsíyù síbi tó mìíràn wà bákan والعرش فوق الماء وكان عرشه على الماء nígbà náà ló tó wá ka àlàárà sí lókè omi o làlàárà sí yẹn wà wallahu fawqa al-arsh kò sọ pé wallahu ala al-arsh wallahu fawqa al-arsh ń lé jẹ́jẹ́ lókè àlàárà sí ṣe lẹ́yìn èèyàn kò sí ìdàgbàmọ́ torí nǹkan kan ò túbúrọ̀ ìdájọ́ lọ́nà kò tún sí ìjọba mi ìtọ́kàgbò síbi sáàtì ọláwà tó náà nàlá àṣù alára sí ìwá tóbi ọlọ́wà ń bẹ̀m̀bẹ̀ láyá pa àlẹ́ ìṣẹ́ ìhùn mẹ́ta àmẹ́rìkún kí lọ́wọ́ fẹ́ pamọ́ sí pẹ̀lú àìtọ́wà níbi ìgbàdẹ́ ìbá ṣe وفي كل مكان بعلمه ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ gáyì كما تقرر في عقيدة أهل السنة والجماعة عقيدة السلف gẹ́gẹ́ bó ṣe rí lẹ̀ nìyí nínú àdìsọ́kàn أهل السنة والجماعة àdìsọ́kàn yìí tó dọ́gba pẹ̀lú tánàbì fún wa ní fọ́ọ̀kọ̀l arṣì ní òkè àlàárà sí tí ò tún sí nǹkan ní ilẹ̀ àmá ọlọ́run bẹ ní gbogbo ààyè pẹ̀lú ìmà pẹ̀lú ìmà rẹ̀ àtàkíyèsí àti rírí kìí ṣe pápápá ẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé láàbá ń bẹ náà nínú àdìsọ́kà àwọn súnfí òun náà ní wípé Allahu fi kulli makanin bi dhatihi gbogbo ààyè náà lọ́lọ́run wà pẹ̀lú pápápá rẹ̀ gẹ́gẹ́ ọlọ́gbẹ̀dẹ̀ wà bẹ̀. ìyẹn ni ó padà bí àdìsọ́kàn tó ń pè ní alfulun àti wahdatul wujud lọ́dọ̀ àwọn Sufi tí wọ́n bá rí òòsà tí wọ́n gbé kalẹ̀ táwọn èèyàn tọ́pọ̀ ó sí tí wọ́n ń báyìí Sufi yóò gbà wípé Ọlọ́run bẹ láàrin òòsà yẹn náà torí gbogbo àkókò gbogbo náà ni Ọlọ́run ọba wà ṣùgbọ́n inú gbàgbọ́ èyí tí òfin ní o náà ní ọlọ́run rí tí wọ́n ń ṣe bẹ̀rẹ̀ ọlọ́run wà pẹ̀lú wọn ní òsà ìyẹn lọ́pàá tẹ́ẹ̀sì rẹ̀ lómi mùsùlùmí ní ìsì ń bọ́ ọ̀sà yóò ní ọlọ́run lòun rí rí yóò máa rẹ̀ nìyẹn ojú ìtàlẹ̀ ẹni ẹ̀ lójú inú òun rí ọlọ́run lára ọlọ́run lẹ́nu borí kalẹ̀ fún kìí ṣe òun báyìí ẹgbẹ́kùn jẹ́ máa ajẹ́gbẹ́ tó mú ẹmọ ọ̀pọ̀sà náà ìwọ́n tó ní ọlọ́run ọba ń bẹ nínú tọ́ẹ̀lẹ̀tì nígbàtọ̀ ọ̀fẹ́ sàdúrà ó ṣe ń nawọ́ síbi ó kọ́ sókè ní pẹ̀rọ bánà Allahu fọ́kọ̀lá anẹ́sọ́lá rẹ̀ sọ́lá gbé lọ́wọ́ járí àkà bí àìnà lọ́ níbọn ọlọ́run wà wà fi sàmà rẹ̀ ó ń bẹ ní sọ́mà dàbí lókè lókè sọ́mà rẹ̀ ọlọ́run wà anẹ́bí ní ẹsọ́ dọmọlọ́àkì ó ti mọ́ lọ alára sí ó tóbi púpọ̀ ọlọ́run bá parí gbogbo iṣẹ́ tó mọ̀ sáwà alẹ́ àṣì wàlìsíwá ibá ń ti ń pè ní alìsíwá òun náà ni alìsíkọ́ wàlìmìrìsífà kí nǹkan ogun wà kó sì wà lókè kan olùtúmọ̀ ìsáwà ọlọ́run bọ̀ sọ pé fún majalasa alàbàjì ọ̀dọ́gbọ́lẹ́ ìtànlọ́wọ́ ajókòó lọ́rọ̀ àrájú fọ́ọ̀kọ̀ lókè ọlọ́run wà kàmáyẹlẹ́kọ̀ọ́ bí جلاله سبحانه وتعالى dára ti ṣe rí àlàyé pọ̀ táwọn olùmọ́ṣe tàbí júwé àlàáràṣì àwọn màláíkà ń bẹ tí wọ́n gbé àlàáràṣì tí wọ́n gbé dúró ọlọ́run wa yahmilu fawqahum wa yahmilu arsha rabbika fawqahum samaniya yawma idhin samaniya àwọn mẹ̀lẹ́kà mẹ́jọ ni wọ́n gbé àlẹ́ara sí ọlọ́run ọba ìlú báyìí àwọn tèèrè nígbà tí wọ́n gbọ́wọ́n náà àlẹ́ara ní òjì èrúgbó tó wà lẹ́gbẹ́ mẹ́jọ ajẹ́ tí wọ́n sọ pípẹ́ láti 8,000 àbí mẹ́jọ péré tẹ́ ẹ mọ ẹyọ kan nínú mẹ̀lẹ́kà ẹnìkan lọ́sán nínú wọn ìka rẹ̀ báyìí ó lè gbogbo ayé àdìjọ́ gbogbo ẹnìkan nínú wọn so àwọn màláìkà yìí wọ́n tóbi lẹ́dàá wọ́n sí ẹ̀rìmà ọlọ́run bá subhanahu wa ta'ala ọlọ́run sọ ní al-Qur'an ọlọ́run alladhina yahmiluna al-arsha àwọn tí wọ́n rú àlàárà sí wa man hawla àti àwọn tó bẹ pẹ̀lú wọn làwọn àfáà mi fi sọ wípé mẹ́jọ tí wọ́n sọ yẹn gúrùpù mẹ́jọ ni nínú gúrùpù kọ̀ọ̀kan ọlọ́run nìkan ló mọ iye mọ̀lẹ́ka tó wà mẹ́ nínú ẹ̀rí tí wọ́n lò ní pé wọ́n ní alẹ́sínà yàmìlú náà àrùsà àwọn tí wọ́n gbé àlàárà sí lọ́gbẹ̀ dúró wà mọ́ ní àọ́là àtàwọn mọ̀lẹ́ka tí wọ́n rọ kiri káàbẹ̀ sọ̀rọ̀ kiri kọ́ ọlọ́run sọ̀tì wàlùmínúnàbì wọ́n sì nígbàgbọ́ sọ́lọ́run wàyẹ̀sẹ̀fìrúnà nílẹ̀ nínà àmánù wọ́n sì máa ń tọrọ àforíjì fáwọn tó pọ̀lọ́ ọba gbọ́ wọn a máa ní rọ̀bánà ìrẹ́ ọlọ́run ọba wa wà sẹ́rẹ̀ àwọn tí wọ́n ṣe àṣìṣe tí wọ́n tọrọ àforíjì ọlọ́pàá àforíjì wọn tí wọ́n dá àmọ̀lẹ́ka tọrọ wa ló fi ẹgbẹ́ nǹkan púpọ̀ ló ṣe ọ́ tó ọba ṣe lọ́hùn tó tọrọ àforíjì lẹ́kùn ó foríjì ọ̀sùn sílẹ̀ àwọn ń tọrọ ìrọ̀ ọlọ́ àwọn olùgbàgbọ́ òdodo tí wọ́n bá ṣẹ̀ tó bá ti tọrọ àforíjì ọlọ́pàá àforíjì wọn ìlà àwọn tí wọ́n tẹ̀lé olúpọ̀nà tí wọ́n ọlọ́run là kalẹ̀ wákìí ọlọ́run iná jòhí abọ́wà jáde ọmọ abdullá kọ́rọ̀ kó bá yọ́nú sí wọn wọn kọ́lá úbìnà lè an uhaddisa an malakin min malaikatillah min hamlatil arsh wọ́n yọ̀dá fún mi kí n ṣàlàyé fún yín àwọn ogun orí àwọn màláíkà tí wọ́n gbé ẹ̀ lára sí ọlọ́run ó dáwọn màláíkà yìí إنما بين شحمة قطنه إلى عاتقه مسيرة مئة عام رواه أبو داود ife láti di èjìká ọ̀kọ̀ọ̀kan náà mẹ̀lẹ́ka èjìká débi ìsàlẹ̀ isi wa tọ́rọ̀ yìí káwo distance tó ń bẹ láti di èjìká wa yìí dé ìsàlẹ̀ isi wa yìí táwọn mẹ̀lẹ́ka yẹn ìrìn 700 years ló mẹ́sàn ẹwọ mi láti bí síbi rí tó tó ìsẹ́kọ̀ndì ṣùgbọ́n àwọn mẹ̀lẹ́kà yẹn ọ̀kan nínú wọn ìrìn sẹ́mọ̀n jẹ́ di ẹ wá wo bí àti ibi èjìká tẹ́tẹ̀ yóò jọ wájú àwọn tó gbé àtàrà sí gbogbo tá a fẹ́ kiri lẹ̀ ní òun náà ní wípé àlàárùsù tẹ rí yẹn àlàárùsù tẹ rí yẹn òun náà ni ẹ̀dá ọlọ́run ètò tóbi jùlọ alárasù lókè rẹ̀ lọ́lọ́wọ́ wọn ó wá yàtọ̀ sí alùkùrùsí torí pé alùkùrùsí mọ́ọ́dẹ̀ ó kọ́dà mẹ́rin àrọ̀mọ̀ ààyè gbẹ́sẹ̀lé lòun bó ti dé jẹ́ ààyè gbẹ́sẹ̀lé wà sí àkùrùsí yìí mú sàmàwá sí wọ̀nà ó tó fi gbogbo sọ́mà káwá máa gbé màgbó lọ́lọ́ láti kó síbò àbí àpèjì òsùn lọ́lọ́ ẹ̀rùkú jìnà síra wọn ọba tó yẹ pé kò sẹ́ni ká lè fi wé gbogbo àwọn ìròyìn ní ẹ̀ka lè ẹ tọ́ka sẹ́dà tó nírú ẹ̀ ẹ tọ́ka skul sí ìlú sàgbó títọ̀ mílà ọba tó dẹ́dà ni Allah subhanahu wa ta'ala bó ti wá tó yìí tó bá wá ní inna batasha rabbika la shadid ìgbé ẹni tó bá ṣe òun tó hùn bá fẹ́ fi bínú bá fẹ́ jẹ níyà ìyà mi lé o ẹwù bọ́lọ̀ ń ṣe tó tún ní ìyà òun lé sáà náà tó bá lóun kẹ́yìn ẹ̀jẹ̀ mẹ́rin ká mọ̀ pé kẹ́yìn ó bù àyà ẹ̀yìn náà ìdá ti gbìdá min akọrin náà wọ́n ní láyé mọ́sánlá àrá láwùjọ àmọ̀ wípé nínú ẹni tó tálákà jù láwùjọ wa ó ní ìṣẹ̀dọ̀tọ̀ lọ́wọ́ ó wá sọ ọmọ pé tó bá ti sínú yẹtú sí mi màá fún ọ ní nǹkan tó gbé á tó ń sọ lẹ́nu ẹnìkan wá ń bẹ gbogbo ayé wọ́n gbà wípé ọlọ́rọ̀ yìí ọlọ́run kọjá táàmù ọ̀fìn kan wé o kálà yóò lè wa ni wọ́n ni láì lọ́kọ̀ọ́lá gbogbo ẹ̀ lọ́mọ ìwé á ọlọ́rọ̀ ẹni yìí ọwọ́ ara létí ní tí a bá ti ṣe mi màá fún ọ ní nǹkan tó wípé a yóò sọ lé ìwọ́n náà mọ̀ èwo lọ́kàn yóò lórí pé náà gbẹ̀pẹ́ pátákó dàbí nìkan

gbogbo tí ó bá kó bá àlùjànnà wa àkájùmọ̀ ìdíkà ṣe sórí gbogbo nǹkan náà torí wípé ìlérí ọlọ́run ẹ̀san rẹ̀ tí ó san fún gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ láyé kò sí ẹnìkan tó lè san lọ́dún bí ẹ bá ti wá mọ ọlọ́run pẹ̀lú títóbi rẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ pẹ̀lú àwọn òròyìn rẹ̀ yìí èyí ó láti ìlé nínú ọlọ́run èyí ó nífọ̀kàtà nínú ẹ̀ èyí ó gbà ìlú ọba tí máa ń wí tí ṣe ni tó sì lágbára kó ṣe ń tẹ́lẹ̀ kò ní ìlọ́wọ́ ẹ̀wọ̀n èyí ò ní ṣe pẹ̀lú ìgbàgbọ́ wa bọ́bá ti wá rí lẹ́nu kálukú sí ni ó sì táàmì ìhàtọ́ kálukú ọmọ sọ́lọ́ èyí ni àkíbẹ̀ tó ti là lọ́jọ́ ẹ̀kọ́ sí bó ṣe lè tó ìṣòro lórúkọ torípa ọmọ ọlọ́run yẹ ọmọ títóbi rẹ̀ ó sì máa gbára rẹ̀ àti Allah subhanahu wa ta'ala ọlọ́pẹ́tẹ̀ tó fi yíwa jù báyìí èyí ni nípa àlàáríṣù èyí ta sọ̀rọ̀ lélẹ́rí lánàá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يفصل الآيات لعلكم بلقاء ربكم توقنون الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله الذي رفع السماوات بغير عمد ترونها ثم استوى على العرش وسخر الشمس والقمر كل يجري لأجل مسمى يدبر الأمر يبطل الآيات لعلهم في لقاء ربكم تنهزمون وهو الذي مد الأرض وجعل فيها رواسي وأنهارا ومن كل الثمرات جعل فيها زوجين يغشي الليل النهار تلك الآيات لقوم يتفكرون آية ẹlẹ́kẹta ibẹ̀ náà láti máa tẹ̀síwájú nínú tẹ̀fsíri wa lẹ́nìí tí a bá gbàgbé ọ̀ṣàlàyé fún wa rúgbé ní mọ̀kọ́ sí ìṣòro ní àwọn kókó ọ̀rọ̀ èyí tó súyọ nínú tẹ̀síri Súratù Ra'ad, ó bayanu haqiqati al-quwwati wal-qudrati al-ilahiyya wa mazahiriha láti ṣàlàyé fún wa títóbi agbára ọlọ́run bọ́lá wọn bá ṣe tó ààlè mẹ́tàn ṣùgbọ́n fi hàn wá lágbára àwọn ṣe tó lórí àwọn tó dá àtàwọn ìròyìn àtàwọn orúkọ ẹ̀ tó ipé ta bá lè kéè sáwọn nǹkan wọ̀nyí ta lè fojú rí ni a ti bẹ̀mọ̀ tí tó bí ọlọ́run ọlọ́run bá ná àwọn nǹkan tí mo ṣe béèyàn bá mọ̀ ní ájúwé ara ẹni fún ni ọlọ́run bá ní tẹ́ẹ̀ bá mọ̀ ní bẹ́ẹ̀ bá mọ̀ bí mo ṣe tó ẹ̀yin náà wo tàkà ní ẹ mara wọn tí ó mọ̀ júwe títóbi ọlọ́run ọba fún yín ọlọ́wọ̀n ọba yìí wá wúwà lẹ́bí mọ́dẹ́l àrùbọ̀ wàjá aláfi àrùn wá sí yáwá àmì àrọ̀ ọlọ́wọ̀n ọba yìí ó ní àlọ́bà tó ṣe wípé ọwọ́ lẹ́bí mọ́dẹ́l àrùbọ̀ ilẹ̀ tẹ́rí ẹ tẹ́lẹ̀ àti sánà káàdàdà ń rọ sí kan sáfàtàkìnáwò ó jẹ́ nǹkan tí ó ti papọ̀ àwọn ọlọ́run ọba àwọn atúká ọlọ́run ọba jẹ́ kó ilẹ̀ o má dá rẹ̀ ní mọ́tù ó ní ìtumà fífẹ́ nǹkan kó lápẹjúwe nǹkan míì ó wà elastic tá a bá gbé kalẹ̀ tẹ́lẹ̀ kò jù báyìí lọ ṣùgbọ́n tá a bá nà tá a bá ń ràn yóò máa gba ríran ìtumọ̀ alimọ́tù nìyẹn ó ń ràn bá dé fẹ́ lọ kò já ìtumọ̀ ẹ̀nìyẹn tọ́lọ̀wọ̀n bá fi sọ wípé wàhúwá lẹ́rí ìmájàl àrùkọ̀ مكة أفاوى عبد الرحمن بن النافع السعيدي وني للعباد ọba

abẹ́ẹ̀fẹ́ la ibi tó mi ó máa sàgbà láti gbé omi láti dìka lọ síbò ní yóò máa já dúrọ̀nù àwọn àfáà ní gbogbo ń bá àtàlàyé iná ẹni ìtumọ̀ alimọ́tì ọlọ́wọ́ báyìí wà wúwá lẹ́rì mẹ́tẹ̀l àrùbọ̀ wà já àlàbí àrọ̀wájí Thank you. ومن كل ثمرة جعل فيها زوجين اثنين يوجد الليل النهار إن في ذلك لآيات لقوم يتفكرون المد tọ́láwọ̀ bá sọ ó kó ìtumọ̀ bàtátọ̀ ó kò sínú ó kó ìtumọ̀ wàsáà wàsáà ó kò sínú ó kó ìtumọ̀ manhada ó kò sínú lọ́wọ́n bá fi lo gbóló mọ́dà ilẹ̀ yẹn àwọ́lọ́wọ́n bá tẹpẹrẹsẹ fún yín afẹ́ lójú aṣàtúnṣe rẹ̀ kó lè máa fara gba gbogbo tẹ́fẹ́ ṣe lérí ẹ̀ kó lè máa já sí rọrùn fún yí sílẹ̀ wọ̀n bá mọ́wọ́ dúró jẹ̀ máa àlèkọ́ lórí ẹ̀ bó ti wùlẹ̀ kọ́ ma ilé òlè dúró lórí ẹ̀ ọkọ̀ òlè rìn lórí ẹ̀ ọlọ́wọ̀n bá inú àwọn àtẹ̀rà táwọn ọlọ́wọ̀n bá ṣe tó fi yẹ kẹ́ tó jẹ́ kílẹ̀ ó fara ta wọ́n la ọ̀nà borí ẹ̀sìn àìrònú lọ bí bílẹ̀ ọ̀bá rọ ẹ máa ń la ọ̀nà síbẹ̀ kó dúró kò lè dúró ọlọ́run bá ní ẹbí bẹ̀yẹn kí ìtagbára ọlọ́run àti àánú ọlọ́run ọba lérí ní ìyẹn nìkan kọ́ lérílẹ̀ yẹn wà já láfí àrọ̀ sí àwà ohun ọlọ́run sí à òun wá fi fi ilẹ̀ mú ọlọ́wọ̀n fi àpáta ńlá ó fi di ilẹ̀ mú kí ni fi rí bẹ́ẹ̀ afọ́wọ́ abrahaman búrú ní áfíríà àtẹ̀lẹ́bí àwọn ṣe lálàyé fún wa wípé torí pé orílẹ̀ orílẹ̀ tẹ́rí bàbá wo dáadáa orí náà ayé tàwà yìí yàtàkà wánù min jùsù ẹ̀ alìjúsíhù alìmá àti jùsíhù lìyàbì ayé tẹ́rí ẹ omi àtílẹ̀ ló jẹ́bẹ̀ bàbá wo máàpù ayé a rí fáwọn èyí tó blú yẹn omi ni gbogbo ẹ̀ àwọn èyí tó jẹ́lẹ̀ táàrùn gbé ń bẹ̀ èyí ní máa bí ibi brown bí dúdú yẹn tẹ́ bá wá wo ibi tó mi wà ibi tó mi wà ó fẹ́ tó tún tọ́ọ̀tì sáwọn ṣe lórí omi náà nílẹ̀ wá tó lélé tí ò bá ti ń tó ti imú yóò máa yóò máa yóò máa lọ yóò máa sí kò ní lè dúró kílẹ̀ máa

wọ́n ní bí àpapọ̀ bá wá fún ilẹ̀ dúró yóò máa gbé tó wá mì àti kọ́lé dérí ẹ̀ yóò bí ṣòro àti la ọ̀nà dérí ẹ̀ yóò bí ṣòro àti máa gbin nǹkan lérí ẹ̀ yóò di wàhálà àti lè máa rìn gáaraga lérí ẹ̀ yóò di wàhálà wọ́n júwe ọlọ́run fún ọ òun gbéraga ó sì rìn lórí ilẹ̀ ọlọ́run ó tún ṣe fáà lérí ẹ̀ bọ́ bá ti wọ ọ̀rọ̀ tó bá ní kílẹ̀ ó rí kò sẹ́ tí ó dàbí ọlọ́wọ̀n bá ní àwọn ọlọ́wọ̀n wàjá aláfi àrọ̀ wà sí àwọ́ àmì àrọ̀ afá ní wà mọ̀hájá alẹ́lẹ́ ríbà wà áódá àfí àmì mọ̀sọ̀lẹ́ ìdí mà áódá wàjá alàjìbá lẹ́ni ìhọ́ọ̀mà ọlọ́run wá fi àwọn òkè ńláńlá tó tóbi o ni a ń pè ní àrọ̀wáàdì jámùrán fíà ọlọ́run wá fi àwọn òkè ńláńlá yìí ó fi mú ilẹ̀ mọ́lẹ̀ lè allá kí ilẹ̀ mọ́bà ń wọ́n sábà máa ń sọ wípé àwọn ibi tápàtà bá pọ̀ sí ó máa ń sọ wọ́n ká tó gbọ́ pé ilẹ̀ rí níbẹ̀ táwọn àpáta ńláńlá sápọ̀ ilẹ̀ ìsábà ara rí níbẹ̀ nítorí wípé yóò di àwọn ilẹ̀ yóò di wọn àpáta tá a sì rí níta yìí èyí tá a rí níta yẹn ó kéré sí ìjì ń bẹ nínú ilẹ̀ èyí tí ń bẹ níta ojú èyí tí ń bẹ èyí tí ń bẹ nínú ilẹ̀ ojú èyí tí ń bẹ níta lọ mọ́rùn pé sáyẹ̀nsì mú fi sọ wọ́n jìbáàlá àwòtáàdà àwòtáàdù dákùn wákàtí olóńgbò ìfẹ́ pẹ̀lú wákàtí òun náà ni àwọn lárúbáwá tí wọ́n bá wà ní jẹ́ta tí wọ́n wá ń rìnrìn àjò lọ tí wọ́n fẹ́ sinmi tí wọ́n sì fẹ́ sùn wọ́n wà fẹ́ da káyémà wọn tẹ́ǹtì tẹ́ǹtì ò lè dúró lásán àfi ká fi wákàtí ká fi gbé àwọn ibi tó gbé lóhun ní pè wákàtí

sọ wọ́n bá wá ní wálùkì bá la àwòtáadá ọlọ́run ní mo ṣe àwọn òkè mo sì wọ́n ní èèkàn sábà pé nǹkan ní èèkàn èyí tí máa ń wọlé àyínà ẹ̀wò bá àti mú gbàgbà máa sinra fi ń ṣe èèkàn táàrì mọ́lẹ̀ táàṣò ẹran mọ́ ó gbúdọ̀ wọlé dáadáa torí pé ẹran lè jákùn tí yọ́ wọlé kàzá lọ èèkàn tá a bá wá mọ́lẹ̀ tí ọ̀wọ́n dáadáa fún èyí bẹ́ẹ̀rẹ̀ ò ní lè wọ́ olúrọ̀ jẹ́ pé tí ó wọlẹ̀ yóò pọ̀ tọ́lọ̀ ń bá pé òdè ní wádàtì ó ti jẹ́ kó yẹ wa wípé èyí tí ń bẹ nínú lẹ̀ ó ti ètò jáde lọ tó fi jẹ́ pé scientific ló sọ lórí ẹgbẹ́ báyà lọ́kà tí wọ́n yẹ ń tẹ̀lé òjò aláṣẹ náà wà dáadáa ṣébọ̀ ń lọ lókè kẹ́mìkan ni ó tẹ̀ dúró òkè bọ́lọ̀ ọlọ́wọ́n bá jẹ́ kó yẹ wa pé òkè yìí òun fi mú ilẹ̀ dúró ó fi mú dúró kó bá lè máa jẹ́ àǹfààní fún àwọn ẹ̀dá lórí ilẹ̀ ẹ̀ náà láti ń tẹ́lọ̀ yìí o lórí ilẹ̀ ẹ̀ náà ló ti gbèsè náà yóò kádẹ̀ sọ fún ọ tó lóòdù gbọ́ orí ilẹ̀ ẹ̀ náà ló ti pààyàn tó ti pẹ̀lú ọmọ alákejì ṣòfò ọlọ́run bá ti rí ọ ó ń lo ìdẹ̀ra ọlọ́run kò fi ìṣẹ̀lọ̀ lọ́pù jẹ́ pé ìyá ọlọ́run yóò lágbára lórí ẹ̀tọ́ bá kọjú ọjọ́ gbàgbà torí pé gbogbo ọ̀nà ọlọ́run fi jàre ọlọ́run tí lórí bẹ́ẹ̀ ní ṣe fún sí lè ṣe fún ọlọ́run mẹ́sẹ̀ wá ní àdọ́rùn ìtọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba bí ń sọ agbára rẹ̀ fún wa kó bá wà lè pè wá lọ síbi káàmọ́ tó bí ọlọ́run ọlọ́wọ́ bá wá ní nígbàtà tó wá tẹ́lẹ̀ bá ṣe sí ọ̀ wà ní kú lè sàmàrà gbogbo tí ń jésò pátá gbogbo tí ń jésò pátá àwọn ọlọ́run àdé nìrankan gbogbo tí ń jésò pátá jà àlàbí àtàójà ẹni sínà ẹni wọ́n gbogbo tí ń jẹ́ sòótá ń jẹyẹ máńgò àgbálùmọ̀ òròmbó ápù ìbẹ́pẹ òun nílò orúkọ tó pọ̀ ó náà ní ìbẹ́pẹ òun ni bẹ̀bẹ̀rẹ̀ fún ohun tún ní ogolomaṣí abẹ́ẹ̀kọ́ àwọn tó bá jẹ́ tàkùrẹ́ owó ti mọ̀ ìgbà ìdẹ́kùn bí

bọ́ ọba tún rélè èyí tó tún rígbò ní ó yàtọ̀ sí ti ọlọ́wọ́ bá ní àfihàn kẹyìn nínú nǹkan tó ń jáde lérílẹ̀ ọlọ́wọ́ bá ní a tún wá ṣe ìdẹ̀ra èyí tó kù áyà fún yín à ní kọ́sànwọ́ máa jọ́gbá lọ kílẹ̀ mọ́sù à ní kílẹ̀ máa sú kílẹ̀ máa máa jẹ̀mọ́ níjọ́ tí ọ̀sán bá ń lọ bẹ́ẹ̀ tó rò wá orí wàhálà lápùsí ṣe ẹ̀mọ̀ pé bó rú ṣe ń wá yẹn ní jẹ́ àsùn òru ni oníjẹ́ ká sùn waj'alna nawmakum subatan as-subat ar-raha ọlọ́wọ́ bá ní àfi ìsinmi yí síbi kílẹ̀ oṣù tí ìbá ṣe bẹ́ẹ̀ ni èyí náà máa tí èjì nígbà mi síná bá wà sínẹ́kọ̀ òmìnira lọ síná wà dáadáa tó sì brian tí èdè ńlá tó lẹ́pẹ́ ẹ̀sàn wá láàpù tí ó ẹgbẹ́ náà mi fi láàpù gbà lẹ́gbẹ̀ẹ́ síná bá wà bí máa mẹ́rin kẹ́lí mọ́ wa agogo agogo orúmọ̀ ti lùmí fi ebe lóòtọ́ ẹgbẹ́ náà wà advanced country àwọn èèyàn sùn àti tó tí mo fẹ́ sùn bá yọ́pọ̀ sàrẹ̀ yọ́ wà náà ọ̀rẹ́ wọn bá fi àánú wa ìsinmi wa síbi òun kó kùkùn ó sú ara ó sì rẹ̀ ó fẹ́ sùn ọlọ́wọ́ bá wá ní nínú àánú ọlọ́n lérí yín ó náà ni wípé òun jẹ́ yóò fi ṣe

jamaa iṣẹ́ tó pọ̀ ọ̀yà ọlọ́wọ̀n bá ti gbogbo àwọn nǹkan ẹ fún wa kí ní ìlú tó fi ṣe ọlọ́wọ̀n ní mo ṣe gbogbo ẹ̀ bẹ́ẹ̀ àmì ló jẹ́ fún gbogbo àwọn tí wọ́n lárò jinlẹ̀ tí wọ́n lè ti di àwọn àmì wọ̀nyí mọ́ tító bí ọlọ́run kódà àwọn tí wọ́n wá bí ìmọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀ fún ìtara ẹ̀mọ́lọ́wọ́ ṣùgbọ́n mi ń bẹ kìí ṣe scientist bẹ́ẹ̀ sì ni kìí ṣe astrologist kìí ṣe gítúni kìí ṣe geographer gbogbo lọ́jì lọ́jì lọ́jì yẹn kò jẹ́ kankan ń bẹ̀ tọ́bá pẹ̀sá àwọn títí yóò bá ah, ọ̀gbọ̀n nínú àwọn tó rí wọ́n pẹ̀lú kó ló lè má gàdé ó lè má jẹ́ professor Prọfẹ́sọ̀ mi ń bẹ gbogbo àṣírí bí gbogbo ẹ̀ṣẹ́ ń ṣe ó ti kọ ó mà. Ṣùgbọ́n kò torí ẹ̀ mọ́ lọ́n, kò torí ẹ̀ gbàgbọ́dọ̀ nìkan lòun ó mọ ibi tó padà kan dùn sí tó rìsọ́ọ̀tì sínú ẹni tó lò sọ́lọ̀. Irú àwọn ẹgbẹ́ wọn ò sí nínú káwọ́mú yẹ́ta bakarun. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá lè wo gbogbo àwọn àmì yìí tí wọ́n ti bẹ̀ mọ́ títóbi ọlọ́run tí wọ́n ti bẹ̀ mọ́ ẹ̀pọ̀lọ̀ ọba nìkan ló lẹ́tọ́ sí ká máa sìn àgbùdọ̀ pàdébí ọlọ́run kankan lọ́lọ́run bọ́lá wọn bá ṣe tó iná mẹ́ẹ̀ ó tayọ kó níyàwó ìyàwó wo ló lè fẹ́ rí sí gbogbo ọláì ọmọ wo ní bíbí inú ló lè fẹ́ rí sọ́láì tọ́mọ ká bá ń bẹ kùkùrọ̀ pẹ̀lú ayé torí pé bàbá tó kí ni làájọ tó bá lọ jẹ́ pé ẹsẹ̀ bàbá lásán ibi tí ń gbé lé oṣù sẹ́mà àti ilé lọ fún olóṣù wáyé ọmọ olùtọ́tẹ̀ ọmọ náà bá máa tó bá kò lè gbáyé kò lè fáyé níbo náà máa gbẹ́jọ àwọn nǹkan kó yẹ wa wípé kò bí máa kó wá lọ́wọ́ ahad Allah sọ́nàjẹ̀ lábúyà lè ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد ọlọ́run ọba júwe ara ẹ̀ nínú ara ẹ̀ suratul Ikhlas láwá mùsùlùmí fi yàtọ̀ kìí dàrú pọ́wà lọ́wọ́ àfi kí nǹkan ọba yí ọlọ́kù ọlọ́run ọba ìlú ọ̀kan ṣoṣo ni Allah alùpàtúndù lọ́lọ́ ọba tó ẹgbẹ́ gbogbo ẹbá lọ́gbọ́ bá bọ̀ ọ̀dọ̀ rẹ̀ láàmà tẹ́rì gbogbo ẹ̀ sí ọba yìí kò bí mọ bẹ́ẹ̀ sí lẹ́nìkan òbí ọlọ́ọba yìí kò jẹ́nìkan ta lè sọ kó dàbí ìtì ẹ̀ lọ́lá lórúkọ nípò ní gíga kò bọ́bá bí mọ ẹni ọmọ gbọ́dọ̀ jọba bẹ́ẹ̀ náà abẹ́ẹ̀kọ́ ẹni jọ́ ọ̀hún Eri bímọ ọwá adi ẹgbọ́n ẹ̀ẹ́jọ wípé wọ́n dojú ní ìlú yìí erin ló bí ẹ̀rọ kalam yàní ma'qul mẹ́tìkì àbọ̀ wọ́n lè èèyàn ó gbèjọba lọ bá ní gbogbo nǹkan kàkà lẹ̀ mọ́ tó pọ̀ sí pọ̀ lọ kẹ́ẹ̀tara bẹ̀mọ́ tí tó bí ọlọ́run kẹ́ẹ̀mọ̀ bọ́lọ̀ òye jẹ́ èèyàn gbogbo ìròyìn tó fi ròyìn ara ẹ̀ yíò rò pé tọ́mọ èèyàn bá ń bẹ láì tó bá bímọ inú rò ní dùn ọlọ́run èyí tẹ́ èèyàn àìbímọ bọ́lọ̀ ń jẹ́ ó tún sàfi ti ti tóbi sọ́dọ̀ rẹ̀ ní torí pé ká bímọ ìdí méjì náà ni bóyá tá a bá dàgbà tá a bá dogbó kọ́mọ lè máa tọ́jú wa agbúgbàtà bá jáde láyé báà sí láyé máa kọ́ máa nílò ojú ogún ẹni tọ́lọ̀ òsì gbogbo òjí méjèèjì yẹn kò sí fún ọlọ́wọ́ bá ní gbogbo ń ta sọ́kalẹ̀ yìí gbogbo ń ta sọ́kalẹ̀ yìí àmì ni àlàyé ọ̀rọ̀ ni fún gbogbo àwọn èèyàn tí ó rí wọ́n pé tí wọ́n lọ́pọlọ tí wọ́n ti ń ronú ìdè ògbò ẹni tó lọ́pọlọ ní ronú ajẹ́rẹ́gbé gbogbo scientist gbogbo professor tí wọ́n ní ma sáyẹ́ǹsì nípa tó ní ṣe pẹ̀lú nature tí wọ́n mọ̀ tó yé wọn tí wò tó wà mọ́ lọ tí wọ́n sí lọ́hun wọ́n sí nínú kọ́gbẹ̀ẹ́sọ̀fọ̀kàrù wọ́n kà nímọ̀ ní kò sọ́pọ̀lọ́ kò sí làákàyè torípọ́lá pọ́pọ́ lọ ń bẹ pẹ̀lú ìmọ̀lẹ́ àwọn ọlọ́rẹ̀ kan sí lọ́n jù àwọn náà kan sì tẹ̀yìn ẹmọ tító bẹ ọlọ́run káti máa sí lọ káti gbá tító bẹ bọ́lọ káti máa sí lọ nìkan وَذَرٌ وَنَخِيلٌ ذِرْوَانٌ وَغَيْرُ ذِرْوَانٌ بماء واحد ونفصل بعضها على بعض إن في ذلك لآيات لقوم يعقلون Ọlọ́run bá tún tẹ́ síwájú nípa ìbẹ̀rá rẹ̀, èyí tó ṣe fún àwa ẹ̀dá nítorí pé káàbá máa sọ́bà ọ̀pọ̀lọpọ̀ wá àkápò ohun ọkà jìnnà ẹ̀dá kò fẹ́ sáré jẹ́ bàbá o sì gbé o bá ń lọ sókè àjọ bá sọ̀kà gbá ọlọ́run fún mọ̀ tó pẹ́ pé o sọ̀nà ní tó ṣe gbọ́kọ̀ táà ní ojú pẹ̀lú ọ̀nà wa tọ́lọ̀ ọba máa pàkíyèsí wa padà báyìí á kàn rò mọ́ nọ́mà bẹ́ẹ̀ bá gbọ́dọ̀ ìdẹ̀ra kan máa ń tó fi jẹ́ sílẹ̀ ó ṣe rìn ọlọ́run bá ní ẹnìkan kọ́ وفي الأرض máa wo èèmọ̀ níbi iṣẹ́ ọlọ́run ọba wà fí l'áàrùn pípa ohun mútẹ́jà àwìrán ilẹ̀ tẹ́rí ẹ. Ilẹ̀ kanẹ́ ni, ṣùgbọ́n wọ́n sì fẹ̀ gbẹ́kanra wọn wá ti yàtọ̀ síra wọn. Ẹ̀rì ilẹ̀ lẹ́gbẹ́ ara wọn báyìí, bá gbìn lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kejì ìgbẹ́ bá gbé nǹkan ti kan inú òsì ní ìdá lẹ́gbẹ̀ẹ́ ara wọn ìkọ́ pupa yóò jẹ oṣù yóò jọ náà ìkọ́ ó sì jẹ́bẹ̀ wọ́n sì jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn ọlọ́run bá ní ẹkì bẹ̀yẹ kí ìsagbára ọlọ́run kò sàdédé ṣe bẹ́ẹ̀ kì í fẹ́gàgẹ́ kó fẹ́ funfun bí yánrin ó náà ní olúwo lóòjí ẹ̀ ẹtún wá gbogbo nǹkan ẹlọ́run sọ fún anúkọ̀ àná káàlẹ̀ sàpẹ́dẹ̀ ara ọlọ́wọ́ bá ní ẹwọ yánrin orí ilẹ̀ náà ní níbi tẹ́ tí kó yẹn ní ẹgbẹ́ kejì tẹ báwò ilẹ̀ dúró wọn yẹn ẹlẹ́mọ́lù kó yẹn ibi bá tún wẹ̀gbẹ́ kan ní kó jẹ́ kan náà kó bá lè jẹ́ pé variety tó wà nípa mú sí àǹfààní yí ẹwà wo gbogbo àwọn tó ń kó yẹrin ẹwùgbò àwọn tó ń kólẹ̀ ẹwùgbò àwọn tó ń kólẹ̀ pẹ̀lú pàtó fi ń ṣe fílì ìjẹ́wọ́ ronú pé dàrọ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní ẹ̀pẹ̀ ẹ̀yí padà bẹ́ẹ̀ tí ń kó yẹrin Ọlọ́run bá ní wá fi àrùn ìgbìmọ̀ ohun mú tẹ́jà àwìrán. Àpá wa Ibn Kathir, wọ́n ní wà fi àrùn kíta ohun mú tẹ́jà àwìrán. Wọ́n ní lérílẹ̀, fi

bẹ́ẹ̀ gbé ìjọba sórí ẹ̀ ìjọba ní jáde wọ́n dẹ̀ jọjọ tó lẹ́gbẹ̀ẹ́ ara wọn hakada rawa ibn abbas wa mujahid wa sa'id ibn jubair wa sahaki wa bẹ́ẹ̀ báyìí ni àwọn àgbà tààfẹ́ àtàwọn tó ké lọ́dọ̀ wọn wọ́n lè túmọ̀ títọ̀ ohun mutajawara mutajawara nínú ìmùjáwara àbọ̀ abdulrahman bin nasir al-sa'idi àwọn sọ al-imam al-bagawi nínú tafsir wa ma'alim al-tanzil àwọn ní kíkọ̀ ohun mutajawara ayé mùtàjàwẹ̀rọ ayé mùtàkọ̀ọ̀rìbà àwọn ẹlẹ́yẹ yóò sún mọ́ra wọn yẹ kúrú bù bá àdùn àmì báyìí wọ́n ó jọjọ fẹ̀gbẹ́ kanra wọn báyìí ni ṣùgbọ́n wà yíyà kò tẹ̀lé fa wọ́n lè yàtọ̀ síra wọn láwọ̀ wọ́n yàtọ̀ síra wọn ní ìwúlò jẹ́mọ́ sí àbá fẹ́ ti santili téèyàn rìn lèyàn lọ́kù bí àbá fẹ́ rẹ́lé téèyàn kẹ̀kọ́ palẹ̀ lọ́lọ́kù mọ̀kútẹ́lì fún àǹfààní wọ́n tún yàtọ̀ síra wọn ọlọ́run bá sì yẹn fún wa lérílẹ̀ kó lè máa jẹ́ àánú àti kẹrẹ lérí kó wá wá ọlọ́run bá ní ẹni kakọ́ wá jannatun min ma'ana jannat ayé basatin àwọn ọgbà oko oko wa tá ń dá ọlọ́wọ́n bá ló ṣe fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá pín nǹkan tí ò bá wù kò sí bẹ́sù ọlọ́wọ́n bá ní àwọn ọgbà oko nínú àwọn tí àgbẹ̀ bá wọnú oko kó tó ti jẹ́ gan kọ́kọ́kọ́ yẹn mẹ́fìlà níjọ́wò ni mo gbin ọ̀pẹ olóṣù jáde mi ìwà dúró tì lọ́rùn kí máa fà ókè èmi lọ lé ní mo lọ sùn ó sì ń jáde ó ń jáde gbogbo tó lè má jòrò jáde ó ń níbi ilẹ̀ yẹn ṣùgbọ́n yóò là nígbàdì àkíyèsí ọlọ́kan náà nìyàn ọlọ́run nílé orílẹ̀ yìí náà a tó ṣe fún yín wájá nìyà tó ń mi nàánà àwọn ọgbà kan bẹ èyí kún fún ọgbà èso ìnàbù ìnàbù ni èso ta mọ́ ń pè ní èso ìnàbì àjìmọ̀ grape tẹ́lẹ̀tẹ́lẹ̀ láì mọ̀ bẹ́ inú ìgbìlá ti mọ́ yìí ṣùgbọ́n lọ́n ti sàánú ń kó wá ṣùgbọ́n ó ṣòro rọ́lù ẹ̀kọ́ bọ́ọ̀lù kò bẹ́yà mẹ́ta five naira tó rọ̀ òun ọba rí ẹ̀rọ ẹ̀dàpọ̀ ẹ̀mú oṣù àwọn inú jà ẹ̀mú wa ọgwụ bá wà wí ọgwụ ní two thousand naira ó rò pé èyí ra

tó ń mi ni mo ṣe bẹ́ẹ̀ ìyẹn nìkan kọ́ ọlọ́wọ́ bá ní àwọn rúgbìn àwọn bẹ́ẹ̀ tó ń gbìn tẹ́ ń fún ájílẹ̀ tó tún wù jáde inú ìdẹ̀rẹ̀ ìmí ọlọ́ni yẹn ọlọ́ni lọ́wọ́ jámù ni múfúrádù rẹ̀ ní sí níwọ́n múfúrádù rẹ̀ ní sí níwọ́n jámù rẹ̀ ní síníwánún síníwánún mùsánná àti jámù wọ́n jọra wọn tó bá ní sí níwọ́n múfúrádù nìyẹn tó bá di méjì yóò di síníwánì síníwánì jámù rẹ̀ yóò jẹ́ sí ní wánù in tó fi mayàtọ̀ láàrin méjèèjì o ní pé mùsànlẹ̀ kẹsìníyà kẹsìrọ̀ nínú nìyẹn yóò gbà ṣùgbọ́n tó bá di jámù rọ́fù lòun ó gbà sínú onímúfúrádì mùsànlẹ̀ gẹ́gẹ́ pé wàládún wàládáánì òní wàládáánù wàládáánì síníwún síníwáánì jámù rẹ̀ wà máa jẹ́ jámù àti mùsànnà tẹ́sílẹ̀ ààrẹ àjọra wọn. ó tún ní gbọ́dọ̀ tọ́jú ọbẹ̀ ẹ̀ náà ìlú ẹ̀ náà ní kíndínmún ẹ̀ kìnnìwánu wọ́n jọra wọn bẹ́ẹ̀ nínú tẹ̀sírìm tá a bá wá wo kí ni túmọ̀ tọ́lọ̀wọ́ bá tó lérò tọ́lọ̀wọ́ bá tó wá nẹ́fì ló ń síniwánu ọgẹ́rù síniwánu sínúwù nínú èdè lárúbáwá in tó jọra wọn táà lè fi wéra wọn anábíwá Muhammad sallallahu alayhi wa sallam anábì ni amòrọ́jù ní sínúwù àbí amòrọ́jù sínúwù àbí ọ́nkù èèyàn ẹgbọ́ bàbá èèyàn àbábúrò bàbá èèyàn ó súnmọ́ bàbá èèyàn náà nínú ipò èèyàn mọ̀ èèyàn lè orí sípò bàbá èèyàn ìtumọ̀ sínúwù sínúwù àbí kàmù rọ́júlí sí níwù àdìsí ṣùgbọ́n nínú àyà yìí àwọn akóò ní máa tafsir wọ́n ní ìdáǹpẹ̀ ní sìnwá tọ́lọ́ wọn bá lò ní àyè wọ́n lò náà ní àwọn ìntí a mọ̀ sí ọ̀pẹ yẹ̀ṣẹ̀mínà tí wọ́n kóra jọ tó yẹ pé ojú kan ni wọ́n ti wù òun làwọn ọ̀pẹ bẹ́ẹ̀ àwọn ọ̀pẹ méjì ń bẹ kátàkátà ní ìsẹ́pójú kan ni wọ́n wà méjèèjì yìí ọlọ́run ọba ó ṣe ìdẹ̀ra rẹ̀ fáyé nínú àánú ọlọ́run ọba ni àwọn ọ̀pẹ èyí tó ṣe wípé ọ̀pẹ dàbínù igi dàbínù ọ̀kan nú ẹ̀ àríwọ̀n wípé mọ́mbàtù kan náà ni gbogbo wọn ó ti jáde àwọn ẹ̀rẹ́ ń pè ní sinwárìn àwọn ọ̀pẹ yẹn ní sinuwan àwọn ọ̀pẹ kẹ́sì ń bẹ àfikẹ́ ẹgbẹ́ gátagátá àwọn yẹn gẹ́rù sinuwan ọlọ́run ọba ló lọ̀pẹ ó tún mọ̀tìṣì gbogbo àwọn ọ̀pẹ yẹn débò ní jóhù dábínù igi dábínù ó ní nàfíìl ọlọ́run ọba ní gbogbo ẹ̀ bó ṣe rí yẹn dídé ń ṣẹlẹ̀ yẹn kò sẹ̀yìn mọ́ ọlọ́run ọlọ́run ọba mà ṣe Gọ́ọ̀bì mẹ́rin wá rí ọlọ́ ní ẹ̀sì ìbìká tí è sí, òjò kan ní rọ̀, sóró gbọ́ tóun fi kàlẹ́nu, òjò kan ní ọ̀rọ̀ sàgbàlùmà tóun ó fi mọ̀ dàbí gọ́ọ̀mù, òjò kan ní rọ̀ sọ́pẹ̀ ìbó tóun fi rí bí jẹ́ rí ẹ, òjò kan iná ọlọ́run ní ẹjì bẹ̀rẹ̀ mọ́jú tó bí ọlọ́run ọlọ́run ò ní rọ òjò bá ekúrò la fẹ́ kí wọ́n òjò lókòrò ní kọ́rọ̀ sọ gbẹ̀yìn yẹn jẹ́ afẹ́ òjò tọ́lá ekúrò ló nídìí ẹ̀wọ̀ ọlọ́run sí ni ó rọ̀ sí gbogbo ẹ̀ tí ẹ bá sì wá gbogbo ẹ̀ ló kọ́ bímọ ìwà èdè omi kan fi ń gbogbo wọn omi kan ni gbogbo wọn mú wánú pọ̀ dé ló àádọ́ àlàábà adé ìfẹ̀lẹ̀ oko a sì jẹ́ kún yàtọ̀ síra wọn ní títọ́wò àádọ́ yóò yàtọ̀ sí àgbálùmọ̀ yóò yàtọ̀ sí ápù yóò yàtọ̀ sí grape ẹ̀tún wá wo dàbínù pé ẹni pé wọ́n sọ ọ́nú oyin ọlọ́run bá nìyàn ti bẹ̀ mọ́ tí tó bí ọlọ́run wọ́n lè fi yí nìkan náà kọjọ́ dandankan rí bákan ẹlẹ́jọjọ kéwù níbì kan náà kìí ṣe bákan lẹ́ẹ̀ṣẹ́ lò ẹlẹ́jọjọ lọ́kọ ẹ̀dìbì kan kíyèsí pé òjò kan náà ní rọ̀ ṣùgbọ́n wọn arúgbìn yìí ìtọ́wò wọn yà tí tó mú ikẹ́ lagidi lórí ìgbà ọlọ́gbò olóbi jẹ́ kí ọ̀rọ̀ wá ní ọlọ́ èmi wá kan ẹ̀bọ́ gbogbo ẹ̀ ló ní wúlò ọlọ́run ló mọ̀ bí tó fi dákó wá kọ́lọ̀ mọ́ wá ṣe sábàbí àbúrú gbogbo àwọn tẹ́rọ ń pa wa yìí ẹ̀kọ́ tó pọ̀ wà ń bẹ̀ bá ní gbogbo àwọn rúfẹ̀jẹ́ rí omi kan náà lẹ fi ń bọ́ gbogbo wọn ìbá ní sí gbogbo wọn kí wọ́n yàtọ̀ síra wọn ní títọ́wò àtọ́ pé torí gómi kan náà ni ó ń bọ́ gbogbo wọn kí gbogbo orí bákan ní títọ́wò ìnira ní ó padà jẹ́ bẹ́yìn èèyàn àwọn ọlọ́run wá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ àwa ọmọ lè jẹ́ péjì ìjọ kan náà ni wọ́n bí wọn kò ní kí kádàrà wọn dọ́gba a lè kéwú níbi kan a lè ní sàtífíkèètì kan lọ́wọ́ kò ní kárìsì kí wọ́n lè dúra ń kan ìyàn ọ̀sọ́ kan lápò gbogbo àwọn nǹkan yẹ́lọ́wọ́ bá fi pòwe fún wa wà nù bọ́ sínú bá á على بعض في الأقل إن في ذلك لآيات لقوم يعقلون في ذلك لآيات لقوم يعقلون Ọlọ́lẹ́ ìta ló gbé kalẹ̀ lọ́rọ̀ yìí, àwọn tó bá nílà ń káyè ní òye òun àmì ń bẹ àlàyé tó kún ó ń bẹ níbẹ̀ òjò kan ń rọ̀ irúgbìn tó jò kan sì ń rọ̀ sí ìtọ́wò wọn sí yàtọ̀ lójú kòkòrò ń lérí ẹ̀kọ́ fún mẹ́lí tó fi ọlọ́ kódà gbà mí ń bẹ ilé ní ó jẹ́ solution kan bí ìdí top mind yẹ ṣùgbọ́n iṣẹ́ ọlọ́run náà lè rẹ̀ èyí ó lè sinmi èyàn ní dààmú gbogbo àwọn tí òòrùn bá ṣe sọ́kalẹ̀ yìí tí ò yẹ àwọn lẹ́yìn lórí àpáta yẹn lẹ́rí lẹ́sẹ̀ olù bí pẹjapẹja ẹlẹ̀mí ò súnlé má ìdàmú ayé àwọn ọ̀tá àwọn ọ̀tọ́gbìyàn ọ̀tá ọlọ́run àmọ̀dúpẹ́ ìsìláàmù àmọ̀dúpẹ́ ìsìláàmù àlàó bí ìmọ̀ ìyàwó níbi وما للعلم يعود به أمري ولو شاء ربنا كنا نصارى معهم معن في جبل الجليل معهم معن في جبل الجليل ولكن نحن بنا خلقنا

ọ̀pẹ́ ọdúgbọ́lọ́dọ̀ ọlọ́run yọ́ pẹ́ lọ́dọ̀ àwọn adáńjẹ wọ́n sọ di wọ́n sọ lóúnjẹ wọ́n sọ lóúnjẹ wọ́n làálà sí ẹ̀ yóò jẹ́rú èèyàn ọlọ́run àdúgbẹ́ o láàmú láìbírèkì wa ó yá dá ọlọ́run mọ̀ yàtọ̀ mẹ́ta àdúgbọ́lọ́dọ̀ ọlọ́run sallallahu ala nabiyyina Muhammad sallallahu alaihi gbogbo táwà kàkàlẹ̀ ìdẹ̀ máa ẹjá fi kọ́ àwọn ọmọ wọn bá bá jọ ilé ìkúrò ní ẹgbẹ́ṣà wọn wọ́n pàpá gbogbo sọ́rí mọ́màláyé wọ́n sẹ̀rọ ayé mi ìjẹ́ tọmọ wá sí mọ́ ọlọ́run bọ́lọ̀ ní ju ara rẹ̀ ọ̀mọ́ ọlọ́run kankan kìí kí inú ní jẹ́ wá sí àwọn nǹkan yìí nípìnlẹ̀ ẹ̀mọ́ tí èyàn lè fi ráyé gbé tàbí àmọ̀ tún lè fi já àdúgbò ẹjú wa lọ́dọ̀ ọlọ́ gbogbo wa náà fara wa dúpọ́ lọ́dọ̀ ọlọ́ tọ́lọ̀ ń darí gbogbo wa dúró lè tí ò bá darí wa sílẹ̀ kí labẹ́ ṣe bí ò bá darí wa síbẹ̀ àlejàdá àwọn ọmọ wa náà síbẹ̀ bá fi darí wọn síbẹ̀ gbogbo ẹjọ́ tún lọ́mọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dúpẹ́ tí mọ̀ èyí tó kún tó jẹ́ sí ilé tí lọ́dọ̀ fún mi tó jẹ́ sí ilẹ̀ ìmọ̀ fún mi ní ọmọ ìdúpọ̀ lọ́dọ̀ ọlọ́run lórí àti aláṣùmọ́ra wọ̀ta aláàmọ́lọ́kùn mẹ́lẹ́sọ̀rọ̀ fún òun àgbẹ́bà adé sọ fún wa iṣẹ́ mọ́sílù wa tí ó ń lọ lọ́wọ́ tí ọlọ́run bá sùmọ́ra wọ̀ta aláàmọ́lọ́kùn mẹ́lẹ́sọ̀rọ̀ ṣe àwọn ọmọ ìyá dín tún ìyàjú wọ́n ti jẹ́ contribute wọ́n ti ń donate fún àwọn èròjà tí ó dẹ́kun sí ọ̀fẹ́ àwọn white man tàbí ti bí òkè ìrọ̀mọ́jú so a ní fifty bank olóògùn tàbí bùkátà báńkì kan wọ́n ti gbà gbé ìfà òun ti sọ bẹ́ẹ̀ náà òun látara àjọ eléyìí gbọ́dọ́lọ̀ máa fún orí láti mú ẹni kẹ́lẹ̀ rẹ̀ ọmọ ẹni èèyàn méjì wọ́n rẹ̀ ọmọ èèyàn márùn èèyàn mẹ́jọ ọmọ èèyàn ti sí èèyàn 32 wọ́n rẹ̀ ọmọ èèyàn 50 wọ́n lè olùkó so ẹgbẹ́ aláàbùbára wọn tààlà kọmọ́sẹ̀ fún olùkọ́ aláàbùbára kọmọ́sẹ̀ fún ọlọ́wọ́ ó máa parí mú sí ìlú náà ó sì ṣe rí mọ́mùdáàkùn ìdúdá wà ráhùn ó ṣe rí orísun ìmọ̀nà mọ́mùdáàkùn ìdúdá wà súnà kọmọ́sẹ̀ rí mọ́mùdáàkùn ìdọ̀lá wọn dúdá ọ̀nà jíjìlá zero five one nine nine zero four four five nine nígbà ọ̀sọ́nù máa ń rìn ní Muhammad sallallahu alaihi wasallam. Now, àwọn ọmọ akẹ́kọ̀ọ́ Muslim Student Bank of Nigeria Federal College of Agriculture Àkúrẹ́ Branch Mẹ́ta wọ́n àwọn ìwé pélébé envelope níwájú wa. Wọ́n ní àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ni wọ́n tí wọ́n ti bùkátà sí ìkúlọ́wọ́ fún ìta àsìkò yí wọ́n wà sùúrù kò sọ ilé tí wọ́n bá ti gbé ìta kalẹ̀ káwọn àwọn máa ṣe mọ́tọ́ láti ẹlò ní ìlú ọ̀fẹ́ kí nǹkan wọn yóò kù ní àsìkò ìta program ní campus èèyàn máa ń mọ ọ̀pọ̀lọpọ̀ ẹlò ní ìfẹ́ gbé àdébùsùn mi náà so meet up the ni so ẹlò ní ìfẹ́ oúnjẹ náà lẹ́gbẹ̀ẹ́ kí àwọn ọ̀rẹ́ àbálọ̀ náà ẹbà ló pé yóò mọ̀ sí òun déédéé so eléyìí náà nínú ojúṣe wa náà ni wọ́n ti há àwọn envelope níwájú wa ẹ̀jẹ̀ àbúkọ́lọ́gbà fọlọ́gbọ̀n káwọn ọ̀rọ̀ ó dẹ̀ lórí ilé ìdájú pé ó dá ní tọ́gbàì àjẹ́ ìtọ́rọ̀ wá fún gbogbo wọn ní òjú kan bẹ̀ lọ abẹ́ẹ̀kọ́ òyìn lè dáná pé ojú gbé lọ kéèké mú ṣùgbọ́n kó wà wọ́n ni mọ́ wà sọ́mà torí pé ẹ̀hẹ̀ adájọ́ mo fi ìkàlà ń so àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ní federal college of education, ní àkọrẹ́ ní muslim student side of nigeria so àkáǹtì wọn ọ̀nà account number bank báńkì wòlò gbóòlè ọ̀rọ̀ títà jẹ́ lọ́gbà rẹ̀ ìsáàlì ìgbà so 911 522 9304 Muslim President of Nigeria is the captain. Old thing. 911 522 9304. Old thing. Muslim Student Society of Nigeria, Deca Branch. Ìṣẹ́ ọlọ́run bá fi ń kó wa náà lọ́wọ́ ká fi dá sí ọlọ́run fún wọn nínú oṣù Ramadan. ọlọ́run mẹ́sẹ̀ fún wa láǹfààní àti na olórí ṣe ọlọ́run ti gbà nígbà tí wọ́n pa ìbéèrè oníbèrè kan béèrè ní pé oníbèrè béèrè pé kóò la fi lè mú ìwà mùnábìkì kó ìlú wa ní sí

ọlọ́run mọ́ sí wá nínú ẹ̀jẹ̀ tó tóbi ní mùnáfìkì torí pé mùnáfìkì máa ń ka tó da jẹ́ mi yóò sì borí mu ọlọ́run mọ́ sí wá bẹ́ẹ̀ anábì mú àpòjú wa nínú àwọn mùnáfìkì tó bá sọ̀rọ̀ pé ọ̀rọ̀ ọ̀pá tó bá ṣàdéhùn yóò dàgbà bó bá bí ẹ bá bọ̀ kọjá ìgbà sí mi nípa mi ẹ̀yẹ àwọn níwà ìwà àti àwọn nìkan kò tún ní jẹ́sí tó fẹ́ ṣe ìdílé oṣù ìwà mọ̀lẹ́bí tó gbìyànjú kọmọ́dà bákan nínú tí wọ́n fi ń nípa nígbà ní àtàkàt kéèkà kéèkà ní ẹgbẹ́ kéèkà ọlọ́run láàrùn ní tọrọ kò sẹ́ oriri orí táìmù láti fi tẹ̀lẹ̀kẹ́lẹ̀ torí pé tí wọ́n náà gbéjọ́ wájú ọlọ́gbọ́n tẹ̀lẹ̀ ó pọ̀ mọ́ tó látara di kéèyàn máa sọ pé ìjẹ́ ìjẹ́ tó ṣe náà tó wá ní pé mọ̀nà Náà, Náà, ẹlẹ́kẹta. Ọ̀rẹ́lẹ́kùn sọ́rọ̀ ìgbẹ̀lẹ́kọ̀ọ́ náà. Now, okay ẹni tí olùkà lórí rẹ̀ ní mùsùlùmí nínú fámìlì bóyá òun náà gba ìsìláàmù mo fámìlì tó kún òṣèlú mùsùlùmí wọn ò sì kọjú kó mọ́tò ìsìláàmù tó ṣe ṣùgbọ́n ń fẹ́ fún àwọn náà àwọn náà ṣe kí ló wọn ò pọ̀ sílẹ̀ kí ló wá ṣe àjọ ẹ̀kọ́ ni kókó dúpẹ́ kọ́lọ̀ ń kó fún ọ lè mílò torí pé afọ́jú kò lè fa ẹlòmíràn kó dúgbà ìjẹ kó wá máa ṣe nǹkan tó ṣe nǹkan mẹ́ta àkọ́kọ́ kó mọ̀ sí dáadáa bóyá bàbá ni àbí ìyá ni àbáwọn èèyàn rẹ̀ tó wọ́n ṣe mùsùlùmí kó mọ̀ sí dáadáa sí kó máa fi ẹwà Islam kó mọ̀ sí wọn èyí ni àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kó mọ̀ pè wọ́n sí Islam pẹ̀lú ìmọ̀ èyàn túmọ̀ sí pé pé èyàn gba ìgbára èyàn tó lè túmọ̀ pàápàá jùlọ wọn tó fẹ́ pe ẹnu mí o gbúdọ̀ nígbà nípa tó fẹ́ pe ènìyàn sí kó ní ẹ̀kọ́ wáyé ìmọ̀ yẹn yóò ràn lọ́wọ́ láti rí àwọn ènìyàn sínú ìta tó bá wá ń pè wọn ẹlẹ́ẹ̀kẹta kó mọ fún fàbọ̀ torí pé ọlọ́run máa ń fi wọn bá náà ènìyàn gàdára dáhùn máa ń tàkàdá ọ̀sán ولكن الله يهدي من يشاء èyí ọlọ́run tó bá mi ìdè ó lè fẹ́ ní tó wù ọmọ ni ọlọ́run máa fẹ́ tó bá wù mọ́ ní ògbúdọ̀ yíyọ bóò lọ́dún bẹ̀rẹ̀ fún ìgbà bá àkókò ìfẹ́ lóṣù ọlọ́run máa fẹ́ ọmọ ni ìdí láti lè ṣùgbọ́n tó dáadáa sí wọn máa pè wọ́n pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìmọ̀ ṣàdúrà àdúrà ti máa ń gbà àbọ̀ àbúrò rẹ̀ rárá ọmọ ọlọ́run ó sì bẹ̀rẹ̀ lọ́n fọ́nà bí kò bẹ̀rẹ̀ lọ́n kọ́lọ́n bí i àwọn ìgbàjì lọ́n bí ẹ̀ẹ́dẹ̀ ìgbàjì lọ́n lẹ́yìn àgbà tó ká mẹ́jà kan ká mọ̀ bẹ̀rẹ̀ lọ́n ṣùgbọ́n wọn ọkọ̀ jẹ́ ọ̀pá ọkọ̀ mi yóò lálàáfíà gbogbo tírélà ó já sí gbogbo àwọn àlọ́gbọ́n kàdà ìgbọ̀wọ́ ṣògbọ́rọ̀ rẹ̀ lórí ìwọ́dọ̀ mẹ́fà àwọn èèyàn ní àwọn ìwé ìdáàmú ìwọ́n náà gbúdọ̀ ní àdúgbò kan ògbúdọ̀ lórí ó gbúdọ̀ ní màá nípa ìsìláàmù tó fẹ́rẹ̀ mi lè lórí ògbúdọ̀ ní màá èyí ò ní kó kọ́kọ́ bá júmọ́ jù sójú ọba láti ẹ̀wọ̀n náà wọ́n ẹlẹ́ẹ̀kejì ní pé ẹni tó ń lo ìgbé tó bá ti wá tán yóò tún wá yí nípa jàǹbá yóò sì ń mọ̀ngá ìṣàná wọlé ìṣàkóso sínú ìjọba ló ti dàgbà fún mùsùlùmí ìlú dàgbà títí ilé tó bá ti gbá ń lọ́ra kò sí máa tó àyẹ̀ pé ẹlẹ́pà lọ máa lò jáàmù sínú ẹlẹ́pà táwọn ẹlẹ́pà bá dé ọ̀sọ̀ kó òun ẹlẹ́pà ó ti dé ìlú tí ìlú ìlú ìlú ó ti fi ti ẹlẹ́pà àti ìlú ọ̀pẹ́ nàìjíríà ọ̀dà èyí wọn náà ń ṣe òun náà ìbàjẹ́ kẹfẹ́ ni tọ́ba wa ká ọ sọ̀rọ̀ pé àfa ẹni rẹlá ìpèlú ọ̀mọ̀wé tó gbogbo àwọn nǹkan báyẹn tó lè tọ̀ sí mùsùlùmí gbogbo nǹkan tó lè kó ìtọ̀sí dáàmù mú à ìjọba bí àdéhùn dáàmù lẹ́ni ayé torí pẹ̀lú ẹ̀kọ́ ìgbéyàn tó léèrè nínú ẹ̀sìn àlìkẹ̀kọ́ ọmọdé bèbí wọ́n ti mú ìta kéèyàn tó léèrè níbi ẹ̀sìn àti níbi ìtọ́ ọmọdé àti ònàgbèrè ìsọ̀kan ìbọ́lọ́pọ̀ ó náà ní pé àníṣọ́lọ́wọ́ àdíjì kan bẹ̀rẹ̀ àtọ́lá ní kámọ́ máa tutọ́ sábà ń kírun èyí ni nígbà tí ò sí táì ní mọ́sálásí láyé ìjọ ilẹ̀ náà ní ẹlòmí ìdábẹ́ sí kẹlẹ̀lẹ̀ yọ́pọ̀ sí àníṣọ́lọ́wọ́ àrùsọ́lá wà wọn lórí bẹ́ẹ̀ bá ń kírun lábẹ́ tutọ́ àtọ̀rẹ́ ẹ mọ́ máa túkọ̀ kẹta wájú ní òṣùpẹ̀ tí bọ́lọ̀ fẹ́ lọ́jọ́ ní ìdájì àwọn àlàyé mi láti sọ yé wípé bẹ̀rẹ̀ ní èyí pẹ̀lú ìmọ̀ rẹ̀ torí pé lẹ́yìn bá ń jẹ́ ẹni tí bá ń pèsè pẹ̀lú wọn fúnlá ó lè orúkọ aláàbùkánà wọn tó fẹ́ wọn wá máa tọ́ síwájú yìí eléyìí ẹ̀lẹ́gbẹ̀ẹ́ ẹjẹ́ fún ilábùkún olóṣùná wọ́n lè lọ yóò máa fẹ́ràn àádá ọlọ́run ní àpòjú rẹ̀ tó ga jùlọ. ní ààfin ọkọ̀ ọ̀yọ́ tí bàbá yìí rè àláàbí aláàbí. nígbà tí ó ń jẹ láyé àwọn ọmọ rẹ̀ ti lé mi sọ pé mo lọ́ọ́ rẹ̀ jáde èmi ò kẹ́ mi ìjọ òfẹ́ ìlú ló ti yé ìhà tí ó bá kan tó ní kálukú pé ní kálukú fi gbé ìdájọ́ lè mú lórí ẹni tó bá rí àwọn tó rinlẹ̀ nípa rẹ̀ láti kàbára lókèfẹ́ tó ti gbé ẹ̀sìn tó bá tẹ̀sí wájú ọlọ́run tó lè sọ pé ọlọ́run mo lẹ́yìn láti kàbára rẹ̀ tó orílẹ̀ ìtàjíjẹ́ ẹni tó bá ti rí wípé èyí ní ẹ̀rí kó náà orí sọpọ̀ mùsùlùmí ni tọba jùlọ tó wájú ọlọ́gbẹ́ náà ìwọ náà sọ ẹgbẹ́ àjẹ́ pàtìkì ní àtijọ́ ìdúgbò lórí ẹ̀sìn àtàwọn nígbà tí a wà ní ìlú ọ̀dọ́ àlá tí a bá mọ́lẹ̀ ayìkéré lọ ayọ̀sà gbogbo láàpin látọ̀bọ̀ káàkiri ẹwà tí wọ́n wọlé alákọ̀ọ́mùbẹ̀ wọn kò ní kéjì láàrin

òṣìṣẹ́ bí yóò èyí dá ìgbèrú onígbà àbúkábọ́bà ṣébi tí wọ́n ti ní kábọ́bà ẹ gbọ́dọ̀ tó wọ́n bá tẹ aláàfin mọ́lẹ̀ tó ń là ń tẹ̀ mọ́lẹ̀ tó wà bẹ̀ sọ̀tàbà lè rí èyí òfin ọba ayé káàkó pé kí bílà ọlọ́run láti ju kọ́kọ́ kámọ́ sí pẹ̀lú èyí tẹ̀ ṣòrí ìtàní wà tẹ̀ kìrìmù lè kìbìlà àyíṣà ṣùgbọ́n kò túmọ̀ sí pé ọlọ́run pẹ̀lú òun ni ó wà níwájú gẹ́gẹ́gẹ́ dáàbì náà rárá so èyí ẹ̀kẹ́ ọmọ àdíjì tó tó bá ẹ lọ ka ṣẹ́rí rẹ̀ kí àwọn àbá sọ ní orí gbogbo tó bẹ̀rẹ̀ ní ìtàn ìgbà àbá ṣàlàyé tí ò ní kò ní èmi náà máa jẹ́ pọ̀ fún aláwákà lọ́kọ̀ lọ sí àdíjì kan orí sọ sọ́ọ̀tì ká ní àlàyé tí wọ́n ṣe lẹ́lẹ́ẹ̀

ju abdullahi nínú abáàdì lọ ìyẹn ló ní wọn gbà pé mẹta gulam ahmed ọmọ mùsàdọ sọfún bàbá náà gbọlọ ni. sọfún ẹ gbọ́dọ̀ sáfà abdullahi náà náà àwọn gbọ́dọ̀ bẹ́ẹ̀ yàrá ti yọwọ́ àwọn sálàmù kúrò nínú ẹ̀sìn yẹn èèyàn ti sílẹ̀ kù jìnnà ó ti sílẹ̀ kù jìnnà ó ti wọlé ó ti sílẹ̀ kù pa ó sọ ọkọ̀ rẹ̀ kù jù. bí o bá ti ẹ̀fẹ́ mú jáde padà gan ọ̀nà ẹ̀ tí òun bó ti tẹ̀lé mi sọ̀rọ̀ àdúgbò lọ́dọ̀ ọlọ́run lọ́dún jẹ́ pé ọba ti jọ sàlà bọ́ bá ti jọ sàlà bí àpò bẹ̀ kọ́kọ́rọ́ ti sọ̀rọ̀ ìròyìn ọlọ́gbọ̀n fẹ́ olùdó máa ana àlẹ́ yìí wọ́n apá òní àlẹ́ kò bí mo nẹ́tí wọ́n sì nà tó kọlọ̀ fún àyè wọn ṣùgbọ́n lẹ́nu yẹn lè gún lọ́sùn ilé jọ kàná wọ́n tó bá rò pé wọ́n kọ̀ mọ́ bí lọ́sọ páàkì ọ̀nà rẹ̀ jì lórí tí ó bọ́lọ̀ tó sọ wá pẹ̀ bọ́lọ̀ má sí wọn má lè kí ìsìnkú jẹ́ ti wá oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan bí wípé nípa online business ó ní òun ní ìtàkà tó ń dààmú ọkàn lérí ẹ̀ iye owó kan ẹ̀yẹ́ lè dẹ́pọ́sìtì ẹ̀sùn bísínẹ́sì yóò ti jẹ́ pé lóṣooṣù orílẹ̀ èdè ló ń mọ̀ ń gbà ìgbẹ́ tó bá sì yá ayé bí ìrìn dẹ́pọ́sìtì ẹ̀wọ́ ìdàpadà fún yà lápòjú rẹ̀ online business ò dẹ́pọ́sìtì fifty thousand naira lóṣooṣù òun gba five thousand naira every month tí ó lè jẹ ǹjẹ́ tọ́ba rẹ̀ tó yá ọ̀pára bá two thousand naira tábìlà yẹn padà tí ó wọlé ní Islam kò wọlé ìdí tí ò fi wọlé pọ̀ àkọ́kọ́ náà on what percentage ni wọ́n gbé owó rẹ̀ ní ilé tó jẹ́ tó ní five thousand lórí bá jẹ́ mímọ́ ṣé iye profit kan náà lẹ́yìn lórí oṣù ìrìn àkọ́kọ́ kí ni wọ́n fi owó business wọ́n bó ẹ̀yìn sí tọ́mà bọ́yá tí náà bọ́yá tí náà nígbà ó gbà ọ̀gbà àwọn àgbà òṣìṣẹ́ tọ́lá wọn ti parí ìrìn lọ́ba bí wọ́n ti dájú dájú dábà kí ẹ gbogbo àwọn tó ń ṣe ìyẹn strategy láti lè encourage nílẹ̀ ẹ̀ka owó yìí sí àwọn náà ó ní five thousand lóṣooṣù màá tún padà tún gba kápítà padà ẹ̀kọ́ ìrẹ́bẹ̀rẹ̀ dáwó síbẹ̀ ṣùgbọ́n ẹ̀rọ kọ́lẹ̀ ẹlọ́mọ ohun tí wọ́n kẹ́yìn lórí mẹ́sì yẹn lórí ọ́kàdì pẹ́lú ẹgbẹ̀ náà kàkùrù wọlé gan ìjí máa dábà àṣẹlẹ̀ kí ẹ̀rọ báwọn ẹ̀tọ́ so ẹjá wọn bẹ̀rẹ̀ ìrú tí wà bẹ̀rù wọ́n ní àrà tó tán tó lẹ̀kùn mẹ́rin nìkan lóṣèlú ọdún á ní púpọ̀ láti òtùlé ààrẹ ìlú sọ òṣù kankan èyí lẹ́yìn sọ òṣù nígbà tó jò rọ òtùlé ẹ̀sán sọ lásìkò àrá mi gẹ́gẹ́ ni àrá ń sàn sí ẹ̀ òṣùpọ̀lọ̀ fún ọjọ́ ọjà náà tó dájà alẹ́ mi ìjàkọ́lọ́ yọ owó lápò àwọn èèyàn ẹ̀yìn kájọ dájà alẹ́ mi lẹ́ẹ̀dọ́ ọdún ìgbà yẹn lẹ́ẹ̀dọ́ yọ owó lápò àwọn èèyàn á lọ́wọ́ bàbá àlẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم